محمد وبكل قول نستدل بآية أو بالحديث المستقيم مسلم لم تجعلون وتجدون كأننا دين أسرائيل بالعقيدة مفسدين ندعو إلى التوحيد طول حياتنا في كل في الخطأ ومشيئته أكيد قال الله قال رسوله أكيد قال وهما بالله لا يحسنون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 فقد فاز فوزا عظيما فإن أصل الكلام كلام الله وخير الأدب أدب محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعفتي عليهم وبركاته الحمد لله ọlọ́wọ́ bá ibi ṣe pé òun náà ni obìnrin ọ̀pẹ́ oore tó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ní pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí náà ọlọ́run méjì tí ìṣẹ̀lẹ̀ sí ẹnìkan kan wa àbẹ̀lọ́run ọlọ́run kó pa wá lẹ́yìn tí á jẹ́ mùsùlùmí ọlọ́jẹ́ tí ìsìláàmù wọ́n fún wa nínú sàárè ọlọ́jẹ́ tí ìsìláàmù wọ́n fún wa ní àṣà àìkèámà ọlọ́run tó wá ṣe wálé ní àjọ náà pẹ̀lú sábàbí Islam orin ẹlẹ́ẹ̀kejì táàlù mọ́dúpẹ́ òun náà ní tí ọlọ́run bá fún aláwàáfíà àtẹ̀lé àtẹ̀lé òun ló sọ́dọ̀ ọ̀pọ̀ àtàbí jókòó báyìí ọlọ́run tó sàrùgbọ́n àlàáfíà fún ọ̀kan wa àwọn tí ò ní àlàáfíà ọlọ́run bá fún wa ní àlàáfíà ẹlẹ́ẹ̀kẹta táàlù mọ́dúpẹ́ òun náà ní ìfọ̀kànbalẹ̀ tọrọ sí àlẹ́ àmì tí ọlọ́run ọba ṣe fún alágbègbè ọlọ́run yẹ ìfọ̀kànbalẹ̀ kó ní agbègbè yìí torí pé tí ó bá sí ìfọ̀kànbalẹ̀ irú àwọn kátà ìṣẹ̀lẹ̀ òmìnira wáyé ọba abúlé tó ti bá mú tó ti bá mú corona virus gbogbo ìtọ́lọ́wọ́n bá ṣe fún ara dúpẹ́ àlékú orí ọlọ́mọṣẹ́ ìṣẹ́lẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa àwọn orin náà ọlọ́jọ́ àfẹ́rí ọ̀nà ọlọ́run rẹ̀ ti àfẹ́rí ìgbà rẹ̀ àwọn abẹ́lọ́run fún bara wa sọ̀rọ̀ títí òní ọlọ́run kó sọ́jú ọ̀run fún ibi tí máa máa sọ èyí náà tí ẹ máa gbọ́ ọlọ́run kó sọ́jú ọ̀run fún iná àti èmi àti ẹ̀yìn ọlọ́dúnkájọ ní ẹ̀sán tí ó ga nípasẹ̀ ìjókòó àti àjókòó yìí yára sọ́ọ́lọ́ ọ̀rọ̀ tó wọ́dọ̀ nínú ọgbọ̀nà rẹ̀ ẹ̀sìn ìwà tí a wà lórí ẹ̀ òun náà ni sọ́rọ́tì àwọn sàlàyé lọ́wọ́lọ́wọ́ lánàá àlàyé tí a lè ṣe fún wa òun náà ní nípa àlá àti àlàyé díẹ̀ fún wa lánàá níbẹ̀ ṣọ̀háyà yìí náà ni wà lórí ẹ̀ àlàyé tó rọ̀ kù nípa àlá àṣàlàyé ẹ̀fún wa a ti tẹ̀sí ní àyà náà ìtúkùkù olóbi wípé a máa tẹ̀síwájú òun ka àyà fún wa inú sọ́tí lóṣù olùgbéra máa kọ̀tínú wá fún náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن àti Yusuf tó sọ fún bàbá rẹ̀. Ya abàbí ni ọmọ ètò àhàdà àṣà ọ̀gá ọ̀gá bá. Ó ní ìwọ bàbá mi mo rí rẹ̀ ojú oorun olùbíkà wà ní mo rí lójú oorun. Tó lánàá àti sàlàyé wa wípé èèyàn máa rí nǹkan lójú ọ̀nà mẹ́ta òun náà ni àfihàn ọ̀nà alákọ̀ọ́kọ́ àrúgbá àsọ́lẹ́ha àsọ́ọ́díkọ̀ òun náà ni àlá èyí tó jẹ́ àlá tó jẹ́ tó gbogbo àlá tó jẹ́ èyí tó jẹ́ tó ní ó dáa eléyìí pẹ̀lájú ti dá sọ fún wa lánàá nínú ọlọ́run máa wá látọ̀dọ̀ ọlọ́run àìsàn ṣàlàyé ẹ̀kọ́ wa ní wàá bá bí àti lágbára lánàá ẹlẹ́ẹ̀kejì afẹ́fẹ́ apára iná náà náà pé ní àlùbíṣáró láwọn àdìsí ní ìjọba wípé àwọn kan tí ó ṣẹ̀kù òun náà ni àgbọ̀bàṣírọ̀ tí ó máa wá látọ̀dọ̀ àwọn àtúnú náà máa lá àlá dáadáa wọ́n ti máa ń pè níbi ṣáàrọ̀ ìjọba tó fún wa ní àlá alákọ̀ọ́kọ́ nìyẹn so àwọn ẹlẹ́ẹ̀kejì òun àtọ̀dọ̀ ìṣù òun náà ló ti máa ń wá àlùkòrínù òun náà ní orúkọ tí wọ́n pè ní èyí tọ́jọ́ ní wá láti ọ̀dọ̀ ṣẹ̀tọ́n òun náà ni àlá ilé yìí ló ti máa ń wá èyí tó ṣe a fún aláàrùn wípé aláìyí oríṣiríṣi ọ̀nà ní gbígbà sọ ìdẹ́rùbà a máa wà ń bẹ̀ àwọn impossibility àwọn kan tí ò ṣe é ṣe kọ́ a máa ṣẹlẹ̀ ńbẹ̀ a ti ṣàlàyé ilé ìfún wa wípé àtọ̀dọ̀ ṣètọ́ọ̀n òun náà ni ó ti máa ń wá ó dà máa fi àyàn pé ànábí ọlọ́run yìí ó lè fi hàn pé wọ́n gan ànábí ọlọ́run náà tó ṣètọ́ọ̀n òun náà ni irú àlàáfíà rẹ̀ kẹta òun náà ni àbí tó náà òun náà ni nǹkan tó jẹ́ pé ọ wà nínú ẹ̀gbí inú ẹ̀gbí ló wà ó jẹ́ nǹkan tó jẹ́ pé òun là ń kojú lọ́wọ́lọ́wọ́ yẹn àwọn rẹ̀ tó fẹ́ bí wọn lọ onílànà ìyàwó tó wà omi wọn nígbà náà torí àwọn ẹgbẹ̀jẹ́ sọ́ọ́lé àná nígbà mi ṣùgbọ́n tó bá ti wà lórí ẹ̀mí aláàtàbà máa wà bí wọ́n fi hàn àtẹnìkan pàkàtẹ́ra wọn ní bí ààrẹ ní ẹgbẹ́ a àbí àwọn kan máa ọgbẹ́ àwọn ọmọ ẹ̀ títí àkọ́bẹ̀ ìdílé ajẹ́un lóògùn tó tó wà ọgbẹ́ ẹni yẹn ní òjò sábà bí rẹ̀ ìyẹn ní tó ti wà nínú ẹ̀mí ìgbẹ́tẹ̀yàn ti lọ́wọ́lọ́wọ́ a máa fa sábà bí àwọn látara bẹ́ẹ̀ àti ìsàlàyé lè fún wa bẹ́ẹ̀ náà látàlàyé fún wa lánàá náà gbogbo àlákọ̀ọ́kẹ́ láti sàlàyé bó ti jẹ́ fún wa a ti sàlàyé fún afíkà bá lọ́la dáadáa kí ni àwọn akẹ́kọ̀ọ́ tí ó yẹ kátọ̀ àti sàlàyé ẹ̀ tá tí ó bá dáa kí ni àwọn akẹ́kọ̀ọ́ tí ó yẹ kátọ̀ àti sàlàyé náà fún wa ní àná tó lónìí ìwọ̀nba tí a fẹ́ ṣàlàyé nípa àlá èyí tí ó kú bẹ́ẹ̀ agbọ́sọba láàrin pé àlá kò ní ọ̀nà kan lórí pépé àbá ti rí nǹkan báyìí tó bá ti rómi nǹkan tó túmọ̀ sí ní tó bá rí kìnnìún nǹkan tó túmọ̀ sí ní ìsinmi tó wà lẹ́yìn àtọ̀fún aláàrá nígbà tí ó fẹ̀rí ìtàwọn kan wá bá sáábé àlá òṣìṣúmọ́ alákànká náà tó túmọ̀ rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan mm. so káàkọ́sọ̀ nípa títú àlá sọ̀rọ̀ abala kárí pé ó kù náà ní abala títú àlá àti abala ẹ̀yìn tí ó tú àlá ọ̀rọ̀ méjèèjì tó kún náà fẹ́ sọ sí àkókò ìdí àmọ́ ìlú sábàlá dúdú àlá mo sọ fún wa náà lánàá wípé èyí ṣe dandan ni kéèyàn wá pé ẹ bá mi tú àlá yìí ṣé ṣe dandan òun náà ni pé mo gbọ́dọ̀ sọ wípé ẹ bá mi tú àlá yìí èyí ṣe ní ṣe ní gá ní ọmọ wà fún ọba ń tó àlà tẹ́kùtà ti sọ fún wa lánà tó bá jẹ́ àlá tó di tọ́sẹ̀tì tẹ́kùtà káwọn abẹ́rẹ́ ni pé tó bá jẹ́ àlá gidi ni má sọ fẹ́ ní kankan tẹ́kùtà tó wà mẹ́rin àyà àti ẹni tó bá jẹ́ mọ́ ọba níbẹ̀ wọ́n sọ pé sọ wọn lọ́mọ ẹgbẹ́ dandan lọ́gbọ́dọ̀ sọ fẹ́ ní ṣùgbọ́n tó bá gbọ́ fẹ́ sọ́ọ̀dọ̀ ìgbénú rẹ̀ ń dùn má sọ fẹ́ ní kankan àyàfi tí ni ẹni tó bá nífẹ̀ẹ́ rẹ̀ sọ òun náà ní kí o sọ fẹ́ yẹ kó nífẹ̀ẹ́ rẹ̀ lásán náà fún mi sọ ó tún gbọ́dọ̀ jẹ́ pé ẹni tó mọ̀ nípa àlámọ̀ rí àlá ìgbàlẹ́ àgbẹ̀ ló nífẹ̀ẹ́ rẹ̀ gan-an sọ ọ̀mọ̀ nípa nǹkan tó jẹ́ àlá lọ́jẹ́ ló jẹ́ pé òun náà tún mọ̀ nípa àlá ẹgbẹ́ àrẹ́pàá tó wá sọ fún náà tí wọ́n wà kankan tó bá ti bẹ̀lọ́ ọba pé ìkíní tó rí lójú oòrùn ọlọ́run tí ó dòdòdò orí ẹlẹ́bílà mi yìí tó fi bẹ̀lọ́ pé ọlọ́run ọba kẹ́kí orí lójú oòrùn yóò jẹ́ kó dòdòdò ó ti parí jọ lẹ́sẹ̀ ẹgbẹ́ aláburúkú ọlọ́ ọmọ sọ fún ẹnì kankan gbogbo gẹ́gẹ́ ó ṣe tó bá ti dí gbogbo ẹ̀lẹ́ni sàlàyé ẹ̀kún ẹ̀ wọ́n jẹ́ ọ̀dọ̀mọ́ ìgbé nǹkankan ò ní ṣẹlẹ̀ mọ́ oníbìgẹ́ àwọn àdàmú káàkiri oníbìgẹ́ àwọn àmà sáré kiri bẹ́ẹ̀ni kẹrù sọ àlàámà ní ìfò oníbìgẹ́ ṣùgbọ́ta bá rẹni tó lè wípé ká lọ bá kásàlàyé àwọn àfihàn asọ̀fún wa wípé àwọn sọ̀fáàbà àlàfíàbálá ìṣọ́lọ́ọ̀bá máa ń béèrè lọ́wọ́ wọn tó bá tí wọn fájìrì kan wípé aláwọ̀ ìlà ìjọ adájọ́lẹ́ sí àfáàkọ́ wọn máa ń sọ bẹ́ẹ̀ lásùbà tó yẹ tọ́lọ́ máa mú gbé ìlọ́wọ́ wọn ní fájúrò aláwò nílá tí ó lè ṣàlàyé fún wọn tí a bá láwọ̀ lálà ṣọ́lọ́ máa ló ṣàlàyé tó bá lálà tí ó sì tún ṣàlàyé ẹ̀ àwọn afárá wa lè dẹ̀kọ́ yẹ wa ní pé nítorí wípé àlá tó dáa jù tó náà fẹ́ mọ ìgbé àlá tí mo láì ìta fún máa ma àlúyá àsọ́ọ́lẹ́kọ̀ àsọ́ọ́lẹ́ àlá tí máa ń wá ni

tí wọ́n ti ń pẹ́ sí náà máa ti máa nípù nínú kàtẹ́yìn bá rí ọwọ́ àṣùgbà kan tí ó dán wọ́n bèèrè lọ́wọ́ wọn kò lè bàjẹ́ pé láti lè ṣàlàyé àláyẹ dáadáa láti lè ṣàlàyé àláyẹ dáadáa yóò jẹ́ kó jẹ́ wípé ọwọ́ àárọ̀ yẹn wọ́n lè ṣàlàyé dáadáa tápẹ́pá ti ń pẹ́ wọn ni ọjọ́ wájú olùdíkọjọ́ wípé kí lè fi máa gbàgbé àwọn nǹkan kọ̀ọ̀kan nínú kan sí ìrìnlá tó ló jẹ́ jẹ́ káwá lọ béèrè àná kò sí nǹkan sí ìrìnlẹ̀ ṣùgbọ́n nígbà bẹ́ẹ̀ kà fún mi gẹ́gẹ́ bí àwọn àpá àti sọ fún wa náà pé àdìsí náà èyí tó jẹ́ pé àwọn kan wọ́n sọ háhá rẹ̀ àwọn kan náà sọ pé kò lọ́la àti ìṣúná ọdún tó wà nípa ní oṣù pé àti ìṣèkìlẹ̀ owó lọ́la àti àná tó náà ní ìṣèkìlẹ̀ àkà tó ọ̀dọ́ bá pé àbúyá tapọ̀hú alàmá tó hàbà àlàyélá ìṣọ́lá ọmọ tó bẹ́ẹ̀ tó ìnàrú ya tapọ̀hú alàmá tó hàbà àlá bí wọ́n bá ti

àìsọ́gbọ́n alámẹ̀gbẹ́gbò ni àwọn afá àwọn tí wọ́n túnmọ̀ àlá àsọ̀fún àgbà títù sírí túnmọ̀ àlá àyà Kùránì méjì olóòfin túnmọ̀ rẹ̀ àyà Kùránì àdìsí ànábì àti èdè lágbáwá òun náà ni àáfin máa túnmọ̀ àwọn tó ní sọ́dá bí wọ́n sọ máa wí pé wà ní tún dáríkà mísú rọ́jò ní ọ̀dàbí àpèjúwe àlá òun náà ni àpèjúwe ọkùnrin kan rọ́pàá ìdílọ́pù tó gbé ẹsẹ̀ rẹ̀ sókè ọgbẹ́sẹ̀ ìdílé ni pẹ̀wọ́ ẹ̀ ń tẹ́bìrú mẹ́ta ìrìnàjò wà ọwá ń dúró ìgbà tí ó gbé ẹsẹ̀ lẹ́lẹ́lẹ́ tó kàn sábà ti sàlá fẹ́ràn tó ń bẹ̀ sọ̀gbẹ̀ wọ́n tẹ́nìkanú yí bá lálàá tó bá rí a tó bá gbórí nǹkan lójúru fàláyọ̀ àdìsù bí a ìlànà kẹhàn àwọn àlìmàn kó máa lọ sọ aláyẹ̀fẹ́ nìkankan àyàfẹ́ tó máa wù aláyẹ̀ fún dáadáa tó nípa aláyẹ̀ oníkọlọ̀ ọba láti sàlàyé aláyẹ̀ ẹgbẹ́ bá mọ̀ pé aláyẹ̀ mọ̀ fẹ́ tí wọ́n sàlàyé ẹ̀fún oná ní pé wọ́n máa bá irú ẹni bẹ́ẹ̀ tó látara bẹ́ẹ̀ eléyìí ó jẹ́ àdíṣì tẹ ọ̀fẹ́ sàlàyé fún wa pé wọ́n tó bá fẹ́ lọ sí aláàrin lọ ẹnìkan má gbé lọ bí tí wọ́n tó gbé bàbá kan lọ àláwọ́ àbí ó kọ àkọ́kọ́ síbẹ̀ ilé ní ààrẹ atúàlà so tọ́wọ́ ayẹyẹ bẹ́ẹ̀ náà wà lọ tó bá lórí mímọ̀ tó gbó dáadáa tó ṣàlàyé fún tó bá ṣàlàyé fún òun ó jẹ náà sí òun ìlákà ẹni tí ó sọ sọ́nà tó àwọn ilé ṣàlàyé fún ọgbẹ́ tó dáadáa mystic báàlù dáadáa yóò ká mọ́rọ̀ kékeré wá tí ọ̀rà mọ́ níwọ̀n bá sọ pé ọmọdé wájú àṣeyọrí dáadáa wà fún mi kìrẹ́ ẹgbẹ́ gbẹ́gbẹ́ wà tó wá tó wá gbé láǹkà kékeré wà tó wá ké fún un ló fi wá ní pé ìkẹta tó wá rí ìlú tó wájú òdòdó orí gẹ́gẹ́ náà máa ṣe sí ìjọba orí tí ó fi wájú òdòdó tí a fẹ́ ṣe sí ara o sí ìkẹta bẹ́ẹ̀ tó látara bẹ́ẹ̀ ni a sọ̀rọ̀ dáadáa sáfà wa wọ́n sọ fún wa wípé ìròyìn tá a máa bá lára ẹni tí ó máa tú inú ṣẹ́rí ní olànsọ ìmá tó jẹ́ ìmá ti ṣẹ̀ríà olàgbọ́dọ̀ bá lára ẹni tí ó bá tú àlà fún wa lẹ́yìn náà agbọ́dọ̀ bá lára ẹni tí ó tú àlà fún wa àtúkọ̀ ìbẹ̀rù ọlọ́run àtúkọ̀ ìbẹ̀rù ọlọ́run agbọ́dọ̀ bá lára ẹni tí ó tú àlà fún wa tó lẹ́yìn náà agbọ́dọ̀ bá lára ẹni tí ó tú àlà fún wa àjàkáà ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó wà intelligent ó gbọ́dọ̀ jẹ́ rẹ̀ ìrẹ́lẹ́ ní mímọ̀ tó jẹ́ ìbẹ̀rẹ̀ ọlọ́run tí ó rùn tún ní òye dáadáa òye èèyàn máa ní pẹ̀lú pé èèyàn tún ti lé ayé pẹ́ dáadáa ètò ọmọ ìṣeré ń gbà ní ìfẹ́ tó wájú ní mímọ̀ ìjọba ike ni ó dùdú tó ìjọba ike mẹ́ta mú ìjọ ìní òye ìdàgbàlagbà náà wọ́n ń fún ìlú yìí so ẹ̀rọ bá dàgbàlagbà àwọn nǹkan tí ó ti rí wọ́n ti gbé gbogbo nǹkan láàrin yóò ti wá so ó ti máa ní ẹ̀sìrẹ́sì dáadáa so ìmọ̀ ní òye náà ìdàgbàlagbà fún ní ìfarabalẹ̀ ilé ọmọ ilé rẹ̀ tó ní òye yóò ti rí farabalẹ̀ ní ara rẹ̀ nípa ìlú yìí náà so lẹ́wọ́n gbára wọn ẹni yìí yóò mà dáadáa ìmọ̀ tí ó mà dáadáa yóò mà nípa òrìhàn dáadáa ẹgbẹ́ ìmọ̀ dáadọ́wọ́ àwọn àjọ́rọ̀ mẹ́sìn náà nìdí ó ní àwọn abala ní tí ó tó lọ yóò mọ̀ nípa tẹ̀síìl Kùránì dáadáa ìtumọ̀ Kùránì yóò dẹ̀ mọ̀ ìtumọ̀ àdìsí àdìsí dáadáa torí bẹ́ẹ̀ ni yóò láti ìtàlàyé àbàlá bí tí ọ̀rọ̀ yìí súnmọ́ nìyí yóò sì mọ ìdè lágbára náà dáadáa sàwọn ilé ìjọba pé àwọn àbá tí wọ́n sàlàyé fún wa tí wọ́n lè fi àwọn ìkè káàkiri ìjáde láti inú àwọn àdínkù ló ga kàfún ọlẹ́ẹ̀kan yìí àwọn ìdíje àdínkù ló wá bẹ́ẹ̀

tó máa fi alẹ́yọ ọkọ̀ ọ̀kan lẹ́yọ ọkọ̀ ọ̀kan àmẹ́rẹ́ àlá onílànà ìlà tó lẹ́rẹ̀ Aisha lọ́jọ́ aláwọ̀ láníta wọ́n wá fi àmẹ́bí lójú oorun pé obìnrin tó pẹ̀lú mọ́lápù ìdìbò ní ìlú mú wá tó lẹ́wà fi àmẹ́bí lójú oorun wípé obìnrin tó pẹ̀lú obìnrin tó máa fẹ́ nìyí ìṣẹ́ ọlọ́run ọba ní tó bá jẹ́ wípé bí ó ti rí náà ọlọ́run ọgbọ́n wọ́n sọ di ìjọjẹ́ ìfẹ̀ẹ́sì ọlọ́dẹ́sọ́ di bẹ́ẹ̀ ọlọ́dẹ́sọ́ di bẹ́ẹ̀ tó lọ́kàrà bẹ́ẹ̀ ààlà nílá nínú ìsìláàmù àwọn àpá tí ìbílẹ̀ sàlàyé tó náà ní ni ṣòwò kan ayà lọ káwòkàmù mo rí káwòkàmù asọ́fún ayé àlá nígbà mi dàrẹ́ẹ̀tì ló wà òṣìṣọ́lọ́ ọba ló lálà òun wọ mọ́kà dàrẹ́ẹ̀tì náà ló wọ mọ́kà alálàsọ bá nìsí wọ́n fi ìyàwó Aisha lójú ọlá ayé àwọn tó wà ní sẹ́sọ́lá ó dẹ̀ ilẹ̀ yẹlẹ́ orílẹ̀ tó ọkùnrin adọ́gbẹ́wà obìnrin kan ìyàlójú oorun tó dáwọ́ ìgbé dáadáa ìṣọ́lá máa ló bẹ̀rẹ̀ pẹ̀lú wáyé pé ọba jẹ́ wípé òun náà bá ní ọlọ́wọ́ bó ṣe kí ni o ni ó fún bí rọ ìrọ̀bí agbọ́n ni kẹ́rọ náà ní gbọ́dọ̀ gbọ́ wá ní nǹkan jẹ́ wípé èèyàn ó tí ó wà bó tẹ̀sí wá gẹ́lẹ́ rẹ̀ ló máa wá alákànnì ní ìlélẹ́ eléyìí tún kílẹ̀ díẹ̀ ìdí wà rẹ̀ pé kò ní kílẹ̀ lọ títí ìní wà rẹ̀ méjì náà kò ní jẹ́ èyí tó jẹ́ pé ó máa kílẹ̀ lọ títí inú àfẹ́lú kò ní kílẹ̀ lọ títí ìṣọ́lọ́wọ́ bá dálà màdánfẹ́ tí wà bọ̀rẹ̀ sí màdínà òun gbé dáhà tíráàmù lọ ibi tó ní ibi làdídùn tó pọ̀ ní ibi làdídùn tó pọ̀ okun ìlú yẹn omi àwọn sábàdà lọ pé ìlú bá lọ́jẹ̀ ìlú bá lọ́jẹ̀ ìlú bá lọ́jẹ̀ tó bá dúpọ́ jẹ́ sí ní o ìlú màdínà nǹkan àdé tó ní olùjẹ́ pé ìyẹn kò fẹ́ tètè e máa ṣe clear nígbà míì tí yàn ṣùgbọ́n ilé tó àwọn àjúwà yìí òun sì tún clear díẹ̀ ó clear ó kẹ́rẹ̀ pé símbọ̀ ló gbé gíní ló bá wà ní ó ní òun rí àwọn ìràwọ̀ lójú sáwà tí wọ́n jẹ́ mọ́kànlá sáwà làwọn yìí mọ́kànlá ayà túmọ̀ rẹ̀ nígbà tí àtàlàyé fún wa náà nígbà tí wọ́n kọ́ túmọ̀ wípé ààyà oṣèkí ni oṣù fún inú oṣúra náà tàbádéwájú a máa padà rí níbẹ̀ ààyà 99 oṣù wà mẹ́rin oṣù àwọn ìgbà lọ́wọ́ bá sí àwọn ìkíní ìṣẹ̀lẹ̀ gan-an gáyáyá ni awọn mọkọ ni bàbá tí wọ́n jẹ́ pé ọmọ bàbá ló jọ pa wọn àti Yusuf pọ̀ wọ́n jẹ́ mẹ́wàá ìgbẹ́jẹ́ pé ìyá àti bàbá jọ pa wọn pọ̀ ó jẹ́ ẹ̀yọ̀ kan ìyá mi ìṣe kékeré wà gbádà fẹ́túmọ̀ ìjọ ẹ̀ àwọn méjìlá onílànà àwọn kí ni ọrọ̀ àwọn àbàmí ìṣòro àdínà ìṣàwọn mẹ́tàlá ṣòro méjìlá ọ̀nà àwọn yíṣùfù náà olùgbé náà náà fi jẹ́ méjìlá ṣàwọn tó jẹ́ pé wọ́n dúró fún àwọn mọ́kọ̀ọ̀kànlá yẹn àwọn tí wọ́n dúró fún wọn nìyẹn orúkọ wọn ètò gbajúmọ̀ yìí lọ òdìyà mìíràn lọ olórúkọ tí ó jẹ́ pé àkókò ọ̀nà ìpín ọwà sí ìgbẹ̀dá ó fáyẹ nínú àwọn ìgbàsílẹ̀ rí ojú inú ìwé àwọn aráàlú ìpẹ̀ta àjùmọ̀ àwọn ni orúkọ wọn àwọn tàbí ní pé àwọn mẹ́wàá níbẹ̀ tí ó sì lè níbẹ̀ wọ́n jẹ́ bàbá lọ́jọ́ pa wọn nínú ọkọ̀ tó gbajúmọ̀ nìyẹn pẹ̀lú ẹ̀ òun òun jẹ́ pé bàbá àtìyá ó jọ pa òun àti Yusuf tó ó wá fi káókàs ó wá tẹ̀lé fi fèsì mọ́ àwọn kan náà wà fáà wọ́n gbà gbé lórí pé wọ́n jẹ́ ìràwọ̀ báyìí àdébí ọlọ́run ọba ni wọ́n àbọ̀wá sọ yẹn jẹ́nẹ́rà àwọn kan fẹ́lẹ́ sẹ́yìn pé ọlọ́run tó wà ní káókàs nígbà tó rí wọn àwọn àmẹ́bí ọlọ́rẹ̀ ẹkó jẹ́ kautar ara àwọn sọ̀rọ̀bà gan afẹ́wé àwọn nìjú so ìgbẹ́gbẹ́ ní wọ́n dá sí ìlú nǹkan ìdílé ìlú àmẹ́bí ọlọ́run gbogbo àwọn ọmọ ìyá ìpadà yẹn wo kìíta àmẹ́bí ọlọ́run òfin ilẹ̀ pé onílòbìnrin ilẹ̀ ìgbẹ́jọ ká àwọn afá wa tí wọ́n lọ pé àmẹ́bí ọlọ́run jẹ́ kó yẹ wa pé tó wà rọ́ọ́jú òun náà ní kékeré òun òfin ní sáàyà bí ọlọ́run tẹ́wàlé jáàmẹ̀ bí ọlọ́run ànílò iṣẹ́ ọlọ́run ọba tó bọ́ mọ́ ayé àlùkẹ̀rí gbogbo òkèrè gbogbo òkèrè gbogbo òkèrè tòṣù àyè gbogbo aláwa kó sínú ẹ̀ gbogbo ẹni àjọ jẹ́ ọmọ ọlọ́mọ kó sínú àdíjì yẹn òdodo ní kó síbẹ̀ alápọ̀lé ọmọ alápọ̀lé ọmọ alápọ̀lé ọmọ alápọ̀lé sọ̀rọ̀ ní ẹgbẹ́ yusuf ó jẹ́ ojú jàǹdà bí ọlọ ó lè jọmọ fún yàkú ọ̀nà jẹ́ àpálẹ́ yàkú náà jẹ́ ọmọ fún ìtàkùn jẹ́ ọmọ fún Ibrahim gbogbo ẹ̀rọ máa kó mẹ́rin ẹ̀rọ ajé ara bí ọlọ́run sọ̀rọ̀ sí àdíjẹ́ ẹ̀rọ àwọn láti fi àpálẹ́ fún kíni o yòóso àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá afá ìṣòro àmì ìgbìyànjú òfin títí ní òfin ṣe àgbàgbé ọ̀nà ọ̀pá ọlọ́gbà bí sílbọ̀ sọ káúkà ọlọ́gbà fi ní ẹ̀ẹ́sẹ̀ǹtì sọ fún yusuf lójú ọ̀rẹ́ náà wàṣámta wàlùkọ́mà àti oòrùn àti òṣùpá wàṣámta wàlùkọ́mà ó ní mo tún rí oòrùn mo tún wá rí kí ní òṣùpá náà pẹ̀lú méjèèjì ara àràwọ̀ náà ni wọ́n bó ti rí ilẹ̀ ṣùgbọ́n dáyàtọ̀ láàrin àwọn ẹgbẹ́ wọn ó kọ tí wọ́n dá lọ́tọ̀ oòrùn àwọn tí ọmọ ti ń òṣùpá tí ọmọ ti ń òṣùpá fún Yusuf ìyá fún Yusuf ẹgbẹ́ bá fi oòrùn abo ló jẹ́ ìtọ́lù ìdúbà náà ìmọ̀kò tó lẹ́nu nítorí àwọn dàbọ̀ máa pé òṣùpá akọ lọ́jẹ́ tó jọ́lù ní òṣìṣẹ́ fẹ́ láti lẹ́rí pé ìyá rẹ̀ ní òòrùn tí ó dípò àwọn dàbọ̀ ìgbé gbogbo àwọn jẹ́ borí balẹ̀ fún pátá yáyá àti mọ̀ pé a ti rí àwọn mọ́kànlá kan lọ́tọ̀ àtìríkílẹ̀ èèyàn méjì ní ọ̀tọ̀ tó látàwọn bẹ́ẹ̀ ọ̀dá ni pé a oòrùn ibi tó súnmọ́ náà ni pé ìyá yúúsù òun náà ni ó jẹ́ oòrùn ìyá yúúsù ọ̀rọ̀ ní gbogbo pé a lè tí sọ ní dàwàdì ní ọlọ́dìdé ìyá yúsù àwọn afá àwọn sọ pé ó ní ó wà lọ́dí ìdùnnú ó bẹ láyé wípé èyí ṣe wípé ó ti kú nígbà tí ó bì àbí nígbà tó bí tán ó kú oríṣiríṣi àti bíbù ní àmì ìjàre pé ó kú nígbà tó bí tán sọ sílẹ̀ wá o ṣùgbọ́n ìtọ́wọ́ àrọ́jì náà ni pé oúnjẹ láyé níwọ̀n àbátáwọn afárá fún kúlù ẹ̀gbẹ́ tó wà lájú ìlú oúnjẹ láyé náà ni pé wọ́n á padà lọ sínú ìwé àwọn ààrùn kìtáàdì ìwé àwọn ààrùn kìtáàdì náà ni ìjẹgbọ́n rí gbé ọgbẹ́ àbùmọ́ra wọn àwọn jọjọ lójú bẹ́ẹ̀ ìlú tí wọ́n kọ́ lẹ́lẹ́gbọ́n ara wọn ó dá àbùmọ́ àwọn lójú ọjọ́ ọ̀gbọ̀n wọn sọ̀rọ̀ jẹ́ pé òdodo bẹ̀rẹ̀ ìfúráyìn wá láti wá mú òdodo lọ́wọ́ fi rọ́fà àbàwẹ̀ láti gí délẹ̀ lọ sọ oláni wípé ọlọ́dún ká délẹ̀ náà oláni wípé bàbá àti ìyá onámọ́pé ní àbà wáyé bàbá àti ìyá onámọ́pé bẹ̀ ìkànnì àtúnmọ̀ àtàlàyé bẹ̀ náà wípé àmẹ́bí yakú jama'a bẹ̀yìn náà òkèèrè jama'a bẹ̀yìn náà òkèèrè ó fẹ́ ọmọ àyá méjì pọ̀ ẹ̀gbọ́n àtàbúrò ọ̀fẹ́ wọn ẹ̀gbọ́n àtàbúrò ọ̀fẹ́ wọn ọ̀rọ̀ kan náà nìyẹn lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́mọ àti eléyìí o àwọn tó ṣáájú lọ wọ́n sọ́lẹ̀ kàkiri àwọn tó ṣáájú lọ ó wà rọ́ jí ìgbé ó jẹ́ àmọ́ àbẹ́ náà kò fẹ́ tó jẹ́ pé ta bá sọ pé ìyàwó tí ìyàfúùbù ní mẹ́rin ni wọ́n pè é tó mẹ́rin òun náà ni wọ́n pè lọ́n jà máa bí náà òfin ìgbà abẹ́dólé lórí náà ní gbé ìyàwó ìtọ́jẹ́kù yẹn ó máa jẹ́ kọ́ látù fún Yusuf ẹni pé ẹ̀gbọ́n ìyá Yusuf lọ́jọ́ kọ́ lẹ́yìn náà tó bá wọn tó so ìyàwó bàbá yẹn náà ti tún ní abala kan náà tó ló pé ó ti dìyà fún yàn kọ́lá ìlú tẹ̀ yẹn rí ṣùgbọ́n ẹ̀sùn sọ pé ó jẹ́ ìyá alábala ló jẹ́ ìyá òun gbabala pé òun ni kẹfà ẹ̀sọ́ pé ká ní kọ́ tọ́jú ọmọ nígbà tí ìyá kan bá bímọ tán ká wá òde ọmọ rẹ̀ ká ní ká lọ fún ọmọ rẹ̀ fún bóyá ó kú ni àbótí ẹ̀ lọ́wọ́ òtọ́jú ọmọ ẹ̀ lọ́ba lọ ká ní ká lọ kọ́ ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ ní ká kó òun yóò lè mójútó òun abala tó ti dàbí sílé o ìyá náà nìyẹn ìyàwó bàbá yẹn náà dàbí ìyá lábala wípé kí ni o èèyàn olé fẹ́ mọ́ ó ti di ẹ̀yàn ó ti di ojú ní ní sọ ìjẹ̀dẹ̀ láti àwọn bàbá rẹ̀ nínú àbá fún ni lọ́gbàgbé kí ni o ti dàbí ìyàwó náà máa sọ̀rọ̀ fún agbára níbi wọ̀rọ̀

káàdìdìrì ní wọ́n jẹ́ ẹni tó forí kanlẹ̀ ọ̀rọ̀ wá ní pé wọ́n forí kanlẹ̀ ìdábákọ́ ní ṣùgbọ́n dábọ́ ní pé wọ́n forí kanlẹ̀ fún mi yóò kàkà lọ́sọ̀ mi wọ́n forí kanlẹ̀ fún mi kí làwọn fẹ́ túmọ̀ rẹ̀ wọ́n táwọn fáwa níbi bíi alákọ̀ọ́kọ́ mi tí wọ́n ní káforí balẹ̀ fún yàn káforí kalẹ̀ fún yàn gbogbo alákùnrin àkájá ń bèèrè pé èèyàn forí kalẹ̀ ó yàtọ̀ sí pé igi forí kalẹ̀ ọlọ́wọ́ ló máa báwọn ẹbí forí kalẹ̀ ṣùgbọ́n èèyàn tí ó bá forí kalẹ̀ àbùmọ̀dá pẹ̀lú sùjúdù tí wọ́n sọ òun náà ní pé èèyàn ó fi ojú yóò gbàgbó ìrìnlẹ̀ yóò fi kalẹ̀ lọ onáfẹ́ ní sùjúdù tó wà níbi sùjúdù táwa ní níbi bí irú sùjúdù wo ni àwọn àfáà ní kọ́kọ́ ni a gbé sùjúdù àìbádà ó wà ìyẹn ni pé ìforíkalẹ̀ táa foríkalẹ̀ nítorí ìbádà ìdí sùjúdù ìbádà ìforíkalẹ̀ tẹ́mi àti ẹ̀foríkalẹ̀ nítorí nílé o ìbáadà ìbáadà ìwá ní àwọn kan ń forí balẹ̀ ní ìbáadà ti wà torí pé bí lọ wọ́n jọ sí ìfọ́nà tàbá sí oníṣì àforí balẹ̀ fọ́nà pé àfẹ́ jẹ́ ẹ̀mí tí ọlọ́run bá pa wá láti pé ká bá dé kírun ká forí balẹ̀ ọ̀rá ẹgbẹ́ ló kí èrò kó forí balẹ̀ bẹ́ẹ̀ ẹjọ́ balágbára ní forí balẹ̀ níbi irun yóò ṣe àmì kó forí balẹ̀ ọ̀rọ̀ bá sàmì ọ̀pọ̀lọ̀ ọdún mọ́ bẹ́ẹ̀ yọ̀ forí kalẹ̀ kó bẹ́ẹ̀ kò ní nínú láíláí yóò sàmì ìmọ̀lọ́ forí kalẹ̀ àwọn mùsùlùmí àwọn máa forí kalẹ̀ ìforí kalẹ̀ sínú ọ̀rọ̀ àyàn ṣùgbọ́n níta àrùn kò sí forí kalẹ̀ ní ìmọ̀ lọ́jẹ́ ọ̀rọ̀ àyàn sábà ń ka kùránì àmà forí balẹ̀ sábà ń ka kùránì àmà forí balẹ̀ ṣùgbọ́n kí èso kí ni o èyí ti bá bẹ́ẹ̀. àtún ní ìforíbalẹ̀ tí ọlọ́run bá sórí fún wa káńpé ní ṣùgbọ́n ní ṣùpọ̀ àwa forí balẹ̀ pẹ̀tọ́lọ́run bá sọ kìí ṣe dandan ní àti ìjọ́sìn ìlú olóògùn ìrántí ní ṣùgbọ́n ló lẹ́yìn ìbáàdà ṣùgbọ́n aláàkejì oláàrin ṣùgbọ́n ta ìyàfẹ́ oláàrin ìforíbalẹ̀ táa forí balẹ̀ nítorí pé a fẹ́ kí ẹnìkan ìforíbalẹ̀ táa forí balẹ̀ nítorí pé afẹ́ẹ̀ṣẹ́ kí ni ọ afẹ́ kí ẹnìkan ìgbóníbà ẹ̀dá fọ́nìbà nítorí pé afẹ́ kí ẹ̀yìn òun gangan lálẹ́ sọ wípé ó súnmọ́ ní ìkàtà ẹgbọ́n wà ní òní kọ́kọ́ jẹ́ sùjúúdù ní ìgbà láìláì ọ̀pọ̀ síbù kó jẹ́ bẹ́ẹ̀ káwàá ní pé gbogbo wọn ọlálà adàgbé ní àrúyá àsọ́ọ́lẹ́hàn ó wá lálà ó wá ní wọ́n forí kalẹ̀ fún òun ní ṣùjú lulẹ̀ ìbára ó ti di tàwọn ẹlẹ́bọ yẹn àwọn náà forí balẹ̀ fún ibi wọ́n forí balẹ̀ wọ́n lè bàbá wọn jọ́ sí fún inú yẹn ni tó forí balẹ̀ lẹ́yìn lọ́sọ̀ ìgbẹ́lẹ́bọ yóò sì ba gbogbo ìfẹ́ àwọn tá a ti sọ̀rọ̀ wọn ní bí èyí ti gbá lọ́sọ̀ wípé àwọn àgbéṣojú ìṣòro sọ́dọ̀ wọn táwọn nínú àlàfà nàbí ọlọ́run bá ìlà ìlú tẹ yúsùfù wọ́n sọ di ọlọ́run lọ́wọ́ tí wọ́n ti pé àwọn ọmọ ìyá mi máa sọ bí ọlọ́run wọ́n á forí balẹ̀ ìgbà èyí ti sùdúrù ní kí ni ọ̀rọ̀ ìbáadà ọlọ́wọ́ sí so sùdúrù dáńgbàgbọ́ wà ní òun náà ní kí ni ó sùdúrù kàdíyà sùdúrù kàdíyà ìforíbalẹ̀ pé afẹ́ kí yàn ká foríbalẹ̀ ní pé afẹ́ kí yàn nítorí kíkí kíkí náà nínú ó ti ní pé afẹ́ sàpàyẹ ẹni ìkẹ̀rọ́mù ti wà náà pẹ̀lú ṣùgbọ́n tẹ̀yíyá sí wa ìkẹ̀rọ́mù afẹ́ pẹ́ni ẹlé afẹ́ sí ó wà bẹ̀rẹ̀ lójú àwọn arígbé àpàlẹ mi ṣùgbọ́n lòun wọn àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ tí a bá fẹ́ kíra wọn títí orí ti ní sí làwọn èèyàn bá lórílẹ̀ ayé àwọn kan tí wọ́n rá títí wọn wọ́n forí balẹ̀ títí orí bí ti ní o lọ́dọ̀ ti wá ń bí títí ti wá èyí tè forí balẹ̀ èèyàn náà gbalaja yányányán níwájú ọba sọ àìgbé títà àgbébí ni ẹ̀rọ ta bá nìyẹn lọ́dọ̀ àwọn ìrìnàjò wa kíkí ìgbàgbàlagbà kíkí táwọn afáàmọ́ ń kíra wọn tí wọ́n lò sòrò tí wọ́n náwó síra wọn ẹkú ẹ̀yẹ́ sọ̀rọ̀ sọ́mọ́ tí wọ́n jọ lọ́sọ́lẹ̀ ẹgbẹ̀wọ̀n àjọ́mọ̀ sọ eléyò títí yẹ àwọn yòówù bí àwọn ni wọ́n ní títí àwọn jù òun ni òtítí kan náà òun náà nìyí ara títí táwọn èèyàn tún ní títí póríṣiríṣi títí káàrí sọ báwọn òyìnbó gẹ́gẹ́ ní tẹ́lẹ̀ rò pé wọ́n ní òun náà ní pé kéèyàn yìí dé fún yàn

ìrọ̀lá ti dé ní ẹ̀ káàdìdì tó káàdìdì ilẹ̀ láti rí ìrìn ìmáàdìdì ìpẹ̀ òní kàbùkú wá ní kíkí tó jẹ́ ibẹ́ orílẹ̀-èdè kíkí tí a ní pẹ̀lú ọ̀sàlàyé wọn àta lọ́tọ́ wá pé kíkí ìwá ní pẹ̀lú àláfi gbogbo rẹ̀ sí pátá yányán kìí ṣe pé abala kí lọ́rọ̀ ìbáná abala ẹ̀dúnyà àbùsí òyìnbó bá jẹ́ pé ilé ìlú wa jù níbẹ̀ kílẹ̀ tó fi lágbára ni oṣù júùdù ó wà ó ti lọ kọ̀nẹ́kì mẹ́rẹ́ ìjọba náà ọlágbára torí pé kí ló ó ti sáyáyá ìtẹ̀lé sọ àwọn fáwọn tó wá pé kíkí yìí ìtún wọn fi jẹ́ ìmọ̀lẹ́ fún wa ní wípé ká gbà wípé àwọn tó ti wá ṣáájú ọlọ́wọ́ bá ju kíkí ilẹ̀ fún wọn kí wọ́n máa jẹ́ kí ni ó kí wọ́n máa kíra wọn bọ́ bá ti wù wọ́n so ọ̀rọ̀ ọba fi títí ó fi sílẹ̀ fún àwọn tó ṣáájú lọ kó jẹ́ pé àwọn tó ṣáájú lọ wọ́n ma jẹ́ ẹni tí ó kíra wọn bọ́ bá ti wọ́n bá fi ilẹ̀ fún ma kíra wọn bẹ́ẹ̀ àwọn tó lọ ṣùgbọ́n gbà tí Islam wá ìsìláàmù tó wá dé so nígbà tí Islam dé ọwọ́ ajẹ́ wípé òun wá sọ pé gbogbo títí yẹn pátá yẹ́yẹ́rán àti parí so Islam ti wá sí pàtàkì jùlọ tí kí èsà ń sọ nípa yìí pàtàkì jùlọ títí èyí tó jẹ́ wípé à ń sọ nípa rẹ̀ yìí ó wá jẹ́ ó wá jẹ́ títí èyí tó jẹ́ wípé ó ti parẹ́ àdísùn lábẹ́ lò káàkì nà wípé títí yìí ó ti parẹ́ òun náà ni àdísùn mọ̀ jábàlì ó ti jẹ́ kó kílẹ̀ sí wa àdìsúnmọ̀ ààrùn jábàrì ó ti tẹ́kó kílẹ̀ ìwà wípé kíkí yóò bí wọ́n ti kíra wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òmìnir láti kíra wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nù kíkí yẹn ti wá di nǹkan tó ṣe ní pé òjò wa parí so bí wọ́n ti ń kí ara wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nù àdíkì náà ni mo fẹ́ kà fún wa wọ́n ni máa tún jabal kọ́dìmọ̀ ṣáàmù ó lọ sí ṣáàmù ilẹ̀ kan náà ń pè nílẹ̀ ṣáàmù àwọn tó dẹ̀wà ṣáàmù yìí àwọn áfíríkì ni wọ́n àwọn tó wà nílẹ̀ ṣáàmù àwọn tá a ti fún níwè síwájú òní wọ́n so àwọn nàṣọ́rọ́ àwọn ni wọ́n jẹ́ wípé àwọn ni wọ́n níbẹ̀ àwàjáta mú ó dẹ̀ ní wọn lẹ́dọ́gbé wọ́n ń forí balẹ̀ fún àwọn ìsọ́báwò àwọn olórí ìjọ àwọn òṣìṣẹ́ àwọn wọ́n forí balẹ̀ bí ní wọ́n forí balẹ̀ fún wọn wọ́n forí balẹ̀ fún àwọn olórí wọn ìyẹn làwọn fáàmù pé gbọ́nà borí balẹ̀ fáwọn olórí wọn yẹn o bí ìrùn pé wọ́n gbọ́dọ̀ bá ọgbọ́ ọjọ́ ẹ̀gbẹ́ ló ti wà nínú ìlànà tó ti jẹ́ kí ni ó tó ti ṣáájú lọ wọ́n forí ló balẹ̀ wọ́n forí kanlẹ̀ fún wọn tó bá jẹ́ pé wọ́n á jù bá ti mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀bẹ̀lẹ̀ tánàbí ti kọ̀ fún wọn pé káwọn bó ti pàdé àdájú báyìí onáka forí balẹ̀ lẹ́ẹ̀rẹ́ kan náà onáka lọ rẹ̀ lẹ́ ó sì mọ̀ nígbà rẹ̀ pàfẹ́jà lọ sọ́lọ́ àdájú ní mahara ya mahara yẹlẹ̀ ẹwọ́ ló gbélé ìwọ mahara kálọ́bà ti mọ̀ kí ní ẹ̀dẹ́gbẹ̀rẹ̀ kó tó lọ sílẹ̀ ẹni tẹ́ mọ̀ wípé kò ní kó ní wà lẹ̀ fáwọn ohun ṣùgbọ́n wọ́n gbà ìgbésẹ̀ ìyíyà gbogbo ọ̀nà tẹ́ bá gbà ń lo kí ni ọ tàìyíyà tẹ́ bá gbà ń lo kíkí bàbá ẹrẹ́yà kò sí tó burú bẹ́ẹ̀ tí màdà máa ti ní pé kí ni ọ ìgbèyìn ṣòṣọ́lọ́run bá wá sọ wípé ó wá sọ wá náà wípé à mo dé Dubai mọ́tò ní pé tí wọ́n ti ń borí balẹ̀ fún àwọn èèyàn náà wọn ni ẹgbẹ́ à àwọn fásitì ọ̀nà ìgbésẹ̀ àti ìgbẹ́gbẹ́ lẹ́tọ̀ọ́ sí borí balẹ̀ ju kí ni ọ gbogbo àwọn tó kù náà so ó ní èmi fara ni wà ní títútù nẹ́fì ànáfọ́ àlàdá níkàlá ó wù mí lú ẹ̀mí kọ́ jẹ́ pé gánà ìṣẹ́lẹ̀ fún ààrẹ bí náà pàdé sí ìrẹ́lẹ̀ burú bẹ́ẹ̀ lẹ́nu tó jẹ́ pé ìṣọ́lọ́ bá wa sọ pé fara kẹfọ̀ hánì ẹ gbọ́dọ̀ dé o olùdásẹ́ nìyẹn pé ẹ gbọ́dọ̀ ṣe ó ti dáṣẹ́ nù ẹ gbọ́dọ̀ wò olùdásẹ́ nìyẹn ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ wò ṣọ́nàbà wà ní tí bá fẹ́ pa ẹnìkan láṣẹ ọmọ àforíbalẹ̀ ìtẹ́nìkan obìnrin ní ìbápa láṣẹ ọmọ àforíbalẹ̀ fún ọkọ rẹ̀ tó látara bẹ́ẹ̀ ìrọ̀lẹ́ fi jẹ́ pé ìforíkalẹ̀ èyí tó wà níbí tọ́jẹ́ wípé ó ti lọ fún sọ ìbáadà àti ìdí ọlọ́run ó ti wá di ìwọ̀ kéèyàn gan sọ wípé à mo fẹ́ fi kíyàn ní ó di nílò òdìdì nínú Islam ó di nílò òdìdì ìwọ̀ àníbíkẹ́ kan nígbà tí ṣe àásàámà kíyàn ní kàtó bọ̀wọ́ ó tún wà ní ẹ̀sìn wa ládàá ó kọ́kọ́ sí i so eléyìí òun náà ní àti nínú ẹ̀sìn wa tó mú pẹ̀lú jẹ́ pé wọ́n àmà wá wa ní sọ́ra dáadáa ọ̀pọ̀lọpọ̀ wa ní wọ́n wá náà níbi pé pẹ̀lú jẹ́ pé agbọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wa jẹ́ pé kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ so ilé òfin ṣe bẹ́ẹ̀ tó bẹ́yà afẹ́ta bàwà fáwà fọ́nà tó bá ní Salman al-Farisi òun náà fún ara rẹ̀ náà ṣe bẹ́ẹ̀ fánà yìí torí ipe kí ni òun náà lè ní ó mọ̀ nípa báyìí tó ti ṣáájú lọ ó mọ̀ nípa ẹ̀sìn tó ti ṣáájú lọ òun náà tún ṣe bẹ́ẹ̀ ìṣọ́rọ̀ ọba ní pé lára tẹ́tù ní ìyá wàtí jùlọ lè lè háyé lẹ́yìn máa foríbalẹ̀ fún ọba abẹ̀mí tí ò sí sí ẹnìkan foríbalẹ̀ fún so ní ẹlọ́fi jẹ́ wípé ẹ̀sìn ti ṣàlàyé rẹ̀ fún wa ká má tún dàrú mọ́ra wa lójú wípé ọ̀tọ̀ ní kíkí ọ̀tọ̀ ní pé ó gbà ní ẹ pé ọba ẹ̀sìn ti jọ́sìn ara ọ̀rọ̀ kíkí náà ní ẹ̀sìn kí ni o èyí sọ̀rọ̀ jọ́sìn ọ̀rọ̀ kíkí náà sọ ní kí ni o ní ọ̀sọ̀ ìgbìyànjú òun sọ̀rọ̀ jọ́sìn máàdì lè rúkún mẹ́ta náà ní ọjọ́ bí so tọ́mọ́ bá ìgbòrò bá rẹ̀ lè ní ọ bá rẹ̀ sí àwọn ọ̀rọ̀ títí ní ẹni jẹ́ bí ká sọ̀rọ̀ dáadáa ní tẹ́sí bá ti mú wá kájú ìjọ àti ìṣẹ̀lẹ̀ tọ́nà ọ̀pọ̀ sọ́dọ̀ ọ̀pọ̀ ẹ̀kọ́ pẹ̀lú jẹ́ pé níbi bí wọ́n sọ pé mo ní wa lẹ́ni tó borí Ibi ìlọ̀pọ̀lọpọ̀ àwọn àmáà wa ni wọ́n lọ wípé sùtúrù tẹ̀ iye àkòyẹ kọ́wọ́ jẹ́ sùtúrù ìbádà láíláí òníjẹ́bẹ̀. Àwọn àbáwọn àwọn ti wípé kí ni ó sùjúrù kí ni ó pẹ̀sí ìyà kíkiri. Ó ní wípé ọlẹ́tọ̀ báwọn tó táájú lọ kí wọ́n lo gbogbo oríṣiríṣi ọ̀nà láti fi ìyàrá wọn ṣùgbọ́n islam tó wá mú títí wá títí tí islam wá yẹn ká ní ìlú àti máa fún ọ̀nà òṣèlú ọ̀nà fún àwọn atẹ́gẹ́ àwọn afá wa àtúwárí nínú wọn tí wọ́n ní áyà tó wà wọn ju yìí a tún lè túmọ̀ rẹ̀ sí ọ̀nà míì ọ̀nà tá a lè túmọ̀ rẹ̀ sí láàmù tó wà ń bẹ́ẹ̀ àwọn afá wa ní àjọ náà pé nítorí èmi Yúsúfù ajẹ́ lámùta nínú ràmáìtù wọ́n sáájì nínú orí wọn tí wọ́n forí kalẹ̀ tó ṣe láàbí àwọn nítorí ìmì ni wọ́n fi wá forí kalẹ̀ <laughs> nítorí ìgbà wọn nítorí ìmì olóògbé ní ni wọ́n fi wá forí kalẹ̀ gbẹ̀gbẹ̀ mi náà forí kalẹ̀ fún tó jẹ́ ẹ̀kọ́ forí kalẹ̀ kílẹ̀ ní ìlànà wọ́n forí kalẹ̀ lọ́tọ̀ sáwọn forí kalẹ̀ fún wọ́n forí kalẹ̀ fún ọlọ́run bàdá forí kalẹ̀ fún ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ ṣe sájúdátù ṣúkúrì pé à gbàgbàgbà pé èmi ní Yúsùfù gbogbo wọn rí báyìí pé Yúsùfù lárí yìí káàkiri jìgbẹ́jìgbẹ́ gbogbo ọjọ́ kílẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n ma rẹ̀ lọ́wà tó ní fún ọwá ìwọ́n tí wá wà ń bẹ̀ wọ́n tí wá pé ìgbẹ̀jú rẹ̀ báyìí ní tí wá lọ bẹ̀rẹ̀ ní Sudan tí wá wá wá wá wá tí wò ó rí wọ́n wá padà pàdé inú wọn wá dùn wọ́n wá bẹ́ dúpẹ́ fọ́lọ́run ọba wá forí balẹ̀ fọ́lọ́run nítorí pé wọ́n pàdé kí ni o ìkàlọ́gbà àdó òjì yí pé kí ni o ó forí balẹ̀ míì

wọ́n jẹ́ wàyí dáadáa ìṣògbó lè sí orí wà báyìí tí wọ́n lè rọ àìtò fún mi ní orí wá ẹgbẹ́ jẹ́ pé wọ́n fún mi nípa lè máa pé èèyàn àbí fún mi nípa nítorí wọn nítorí mi wọ́n forí ba nítorí kébí ọ nítorí iwájú wọn ni wọ́n wà wọ́n kà forí ba lẹ̀ bẹ́ẹ̀ ibi àgbélé náà forí ba lẹ̀ fún wọ́n ti fẹ́ dájú kébí ọ ṣùgbọ́n wọn fi dúpẹ́ fún ọ pé àwọn apá kéèyàn lọ́jọ́ tó ti pẹ́ lábẹ́ ìdájọ́ jí nílẹ̀ tó wọ́n forí ba lẹ̀ fún àwọn ọmọ náà ní ìyẹn قال يا بني لا تخصص رؤياك على إخوتك ọlọ́ọ̀bá tí ọlá rẹ̀ ga wá ń sàlàyé fún wa tí ó rí bẹ́ àkúrò ní orí ayàtà tí ó ti ní nǹkan tí a ń sọ kí ni àfàdí táa ṣe nínú ayàtì àkàfẹ́yìn agbọ́rọ̀ wò pé kí ni àǹfààní pẹ̀lẹ̀gbẹ́ àti rí ṣùgbọ́n àwọn ògbé kí ní àǹfààní gẹ́nà tó jẹ́ wípé a ní látara ayà tó jẹ́ wípé a kàfẹ́ yìí tó jẹ́ àìmọye àǹfààní òun náà ni ọwọ́ àmẹ́ àrí àlákọ̀ láàrin bàbá àtọmọ àjọṣepọ̀ láàrin bàbá àtọmọ àríwẹ̀ àǹfààní kan ní tó ga lọ́jọ́ ike àárín níbẹ̀ ọmọ yóò lọ sọ nǹkan bára àta àwọn tá a jẹ́ bàbá káwá lọ ọ̀rọ̀ fáwọn ọmọ wa láti lè máa sọ nǹkan fún wa sọ kí àwọn tá a jẹ́ ọmọ náà káàkiri kan bàbá wa sí láti lè máa lé ọ̀nà lọ sọ́dọ̀ wọn àwọn ni wọ́n jẹ́ tó súnmọ́ wa jù kí kankan bá ti ṣẹlẹ̀ láti pé akọ́kọ́ gbé lọ sọ́dọ̀ àwọn òdù àwọn òní so ká máa gbẹ̀ ló jẹ́ wípé àti wá lò bá ti gbọ́ fẹ́ràn bá ti kàwé fẹ́ràn bá ti ṣe kí ní kọjá àbá ti gbẹ̀ náà so nígbà tó wá ti gbé bàbá wa èèyàn dáadáa ni èèyàn gidi so a ti mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn ó jà ó wà ní ẹ̀mí tí wọn náà so a rí pé ká lọ bá wọn mọ́tà wá rí pé àwọn bá wa fẹ́ gbé òun <laughs> ní agbé nǹkan fẹ́ràn fún ìdíkẹ́ bá gbọ̀ǹkan nígbà yìí ní àbá láwọn kan tó lọ sọ fún wọn nígbà pé ah, wa ọ̀tẹ̀ ní bí kan lọ́la sọ̀rọ̀ lára mẹ́ẹ̀ ó sì máa ma bí tí ó máa láìpọ́n ti a ṣàǹfààní bẹ́ẹ̀ wípé àlá lílá ọ wà nínú ẹ̀sìn àrí pé àlá lílá òṣèlú pé àlá lílá ọ wà nínú ẹ̀sìn abala kanáà àlá táwọn ìjọba alálàárí kankan tó jẹ́ símbọ̀ sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ sọ tó jẹ́ pé ààlà yóò dẹ̀ jẹ́ nǹkan tó dúró fún ọmọ ní nǹkan tó jẹ́ pé ó dúró fún lẹ́yìn ọba náà bàtí bá a ṣe òun náà ní wípé àrífé ọlọ́gbọ̀n ọba ó ṣe Yusuf ọmọ kékeré ni ọlọ́run ọba wa gbé tóbi láàrin àwọn ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ti òun ni second to the last òun ọlọ́run bá dẹ̀ wá gbé tó láàrin gbogbo wọn sọ bọ́tọ̀ ọlọ́run ẹgbọ́n bá ti máa ń gbé sí ní òfin tí máa ní ẹjọ́ bá wù yẹn ẹjọ́ bá bá ti yàn èèyàn gbá pé bọ́lọ́run bá ti yàn nìyẹn tó ṣẹlẹ̀ nínú lówó ju gbogbo yín lọ tó ṣẹlẹ̀ nínú ní mímọ̀ ju gbogbo yín lọ àyè ní òjì ju gbogbo yín lọ ẹjọ́ lọ́wọ́ bá fẹ́ fún ìyẹn òwò akẹ́kọ̀ọ́ lọ́wọ́ kò fún ní ìkẹ́tọ́ náà ti ní ti tiẹ̀ náà ìkátà ló jẹ́ pé ojú wọn yúra wọn lọ ìrẹsàpẹ́lẹ́ pé olórí orílẹ̀-èdè yìí ti rán pé ojú olórí orílẹ̀-èdè kó ní wọ́n ń gbádùn jù Nàìjíríà òun ló ní ipò tó ga jù ṣùgbọ́n tó lọ́pọ̀ ní gbádùn jù ètò àtọ̀dọ́ ọlọ́run lórí gbogbo àlámà ká máa ní àgbàmù ilé ìwọ̀n ní iye àtúntò àfáwọn tó ṣáájú lọ tó bẹ̀ tó wà ní sí parẹ́ lásìkò sí ní àwà ní ìsìn hmm. sọ ayà yìí yóò fẹ́ sàlàyé fún wa ó ní ìwọ ọmọ mi má sọ àlá aláàkùn wá sí kápá wọn ọmọ àyà ìtumọ̀ aláì ṣe ànábì àkúgbò só túmọ̀ rẹ̀ fún Yusuf àbí kò túmọ̀ rẹ̀ fún ọjọ́ ìsọ́lẹ̀ ìtìmọ̀lù ṣojú àjọ́ sàlàyé fún ibẹ́ àwọn mọ́kànlá tó orí iye òkúta wípé àwọn mọ́kànlá tó orí iye báyìí ọjọ́ fún ọjọ́ bẹ́ẹ̀ fún kò sọ pé ẹjọ́ orí ni o màmá rẹ ni o eléyìí o bàbá rẹ ni kò sọ bẹ́ẹ̀ mú ó kàn ní pé ìjọ tó rí yẹn tí wọ́n gẹ́gẹ́ tẹ́ máa sọ láì fún ẹ̀rẹ̀ rẹ̀ bábá yìí pé ìjọ túmọ̀ sí ni pé táwọn kan fi lè forí balẹ̀ fún wọ ó ní ìwé pé kí ni oní ìdù oní ìdù ọlọ́dún olóògbé pé ọkọ̀ àmọ́ ń bẹ̀rẹ̀ pé Yusuf tó pamọ́ àwọn àkàndà ọmọ túnmà rẹ̀ àwọn ẹgbẹ́ ní ọkọ̀ túnmà rẹ̀ alẹ́gbẹ́ Yusuf amẹ́kẹ́ ni kò ní ìdánẹ́bí ọlá wọlé kó ọ̀rọ̀ amẹ́kẹ́ tó àti máa tọrù gan máa bọ́ mẹ́kẹ́ gan ọlágbára ń tàbí ọlọ́wà láti ọmọ mẹ́kẹ́ tó ọgbẹ́ gbẹ́lá káyọ̀ ń tẹ̀lé ọmọdé ẹgbẹ́ mi sọ ó lè má túnmà rẹ̀ wọ́n tó kàn sọ fún táwà yìí wọ́n sọ wípé kí ni ọwọ́ á túnmà àláyìn ayébùsùmọ́lá mọ́ àtàmọ́ àkáwájú ó kẹsọ pé pẹ̀lú nǹkan tó orí yìí pẹ̀lú nǹkan orí yìí ó ṣòwò pé dáadáa láyàtọ̀bọ̀ pẹ̀lú nǹkan tó orí ó ṣòwò pé o ní ọjọ́ wájú dáadáa لا تحسس رؤياك على إخوتك ó sọ pé má sọ aláàrẹ yìí má sọ fún kí ni ọ àwọn ọmọ àyà rẹ̀ tẹ́bíbẹ̀ náà ni ó lọ́wọ́ agbẹ́ pẹ̀lú pé bí mo ti sàlàyé aláìbùn àkàláyé o mọ́ sọ fún ìjọba ní alátọ́ láì ìdarí mẹ́lú mọ́jẹ́ kí ọ mọ́ fún àwọn ọmọ àyà rẹ̀ ó dẹ̀ ní rí bí gbogbo ẹ̀ torí pé kí ni ọgbọ́n anú ló lò bẹ́ẹ̀ kò jẹ́ bọ́lá bá ti gbogbo ẹ̀yàn tẹ́yẹ́yẹ́ tọ́lá gbogbo ẹ̀yàn tẹ́yẹ́ kò ní jẹ́ kó tẹ̀lé wọn lọ bí tí ìgbogbo ó dìde nínú kò jẹ́ kí ni ọkọ̀ tẹ̀lé jẹ́ alábà ní ọjọ́ ayàn tó rẹ́ pé lóòtù wọn tẹ̀lé ní tẹ̀lé ara wọn kò ní ọjọ́ ayàn síbẹ̀ ẹ̀ kan túmọ̀ sí ní pé dáadáa ó wà kò sí ní olùsùn ó wá ní làbẹ́sùsùrù ìyá kala ìfọ̀nì má sọ fáwọn ọmọ àyá rẹ̀ má sọ fún wa torí wípé bàbá ti mọ̀ ó ti ní ó ti mọ bí ti bẹ láàrin wọn ó ti bí ní o bó ti rí ó ti mọ ti bẹ láàrin àwọn ọmọ rẹ̀ ó ti mọ bẹ láàrin àwọn ọmọ rẹ̀ bó wọ́n lára ọmọ ti bẹ láàrin àwọn ọmọ wa kò sẹ́ni tí ó rẹ̀ irú gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí ìyàkúbẹ̀ àmọ́ ṣẹlẹ̀ dáhà náà dáàtọ̀ wáyé dákùnmọ̀ mọ́jẹ̀ kí ní ọgbọ́ mọ́jẹ̀ kí ní kàfọ́ ọgbọ́ mọ́jẹ̀ kí ní kàfọ́ ọgbọ́ so àdẹ̀fẹ́ fi ọlọ́wà ní síwù ní so kápọ̀ mọ́ wa lẹ́kọ̀ọ́ kábà wọn fi gbogbo kẹ́lẹ̀ yẹn máa ń sọ pátá ní ṣe Fàyàkìdù làkàfẹ́ dá. Ìdóró ni fàyàkìdù, ọkọ́ mẹ́jẹ pé sábà bí ipò sọ fún wa, wọ́n wà gbé èfè sí ọkẹ́ ìdánì. Èdè tó lágbára. Àwọn afọ́ àgbà pé ọ sọ bá ń fún lórí méjì ni o, láti lè fi tẹ̀ mọ́ létí kòkòókò, wípé à, ah! wọ́n ẹ̀rọ ètè tí ó lórí òṣèlú tó kí ni ẹ wá wọ́n bá bá lọ dá sí i òṣèlú pé kí tó bá sọ àláì lásán fẹ́wọn rẹ ẹgbẹ́ rẹ̀ àwọn gẹ́gẹ́ náà nọ́mbà ti pé nọ́mbà ó rọrùn láti mọ̀ dáadáa àwọn mọ́kànlá kan mo ní ọgbà àwọn mọ́kànlá rẹ̀ ní ó kíyè ó kíyè lábẹ́ kéèlì rẹ̀ ló bá nílà ká ìmọ̀ bọ́ ìdè mọ̀ tó ọlọ́run ní nǹkan mọ́kànlá kan ọdún lọ ayé lọ nígbà àwọn mọ́kànlá rẹ̀ ajúmọ́ méjìlá gbogbo àìwọ̀n ìfẹ́lẹ̀ ẹkú rẹ̀ lórí tó ń sọ nìyẹn ọmọ agbábá ń jẹ́ àwọn aláàbò nígbàlẹ̀ fún ọkùnrin jẹ́ kékeré ayé yìí àyàkí ìdó láta àyàkí ìdó làkàkà ìdá ọmọ ìyẹ̀pẹ̀ sábà bí kó o sọ fún wọn òun ni wọ́n gba gbẹgídé o ni wọ́n fi wá dé tètọ́ lágbára sí ọ̀tọ̀ nígbẹ́ yóò ní túmọ̀ sí wọn àlàtọ̀ ọláyẹn náà إن الشيطان للإنسان عدو مبين ẹlẹ́ẹ̀kejì wọn ní ẹ̀dínà ṣẹ̀tàn èso fi ọlọ́mọlẹ̀ fún òsì ní jẹ́ èso òsì ní ara èso òsì ní kọ́mìnà àdúgbò mòdì ọ̀tá ni tó dẹ̀ fi pé ó ti àdáǹtì yíyọ́ta rẹ̀ láti pé màá mọ̀ ẹ̀sọ̀ ọlọ́dẹ̀ tó fọ́lágbá ọjọ́ fi sọ̀tá yìí lọ́jọ́gbé nǹkan ní òdì sí lẹ́ni èèyàn èèyàn ní ẹ̀mí irú gara èso dẹ̀dẹ̀mí ó dẹ̀dẹ̀mí làpá ẹbí sọ̀rọ̀ ń gbá ní ọ̀tọ̀rọ̀ tí ń sọ ọ̀tọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó máa sọ èso ó ti bẹ̀rẹ̀ ní sí ọ̀rọ̀ ẹgbẹ́ ẹ̀mí ti ẹgbẹ́ àwọn ń sọ fún pé ẹbí níwá yóò iṣẹ́ náà ni àwọn gẹ́gẹ́ bá ọ̀rọ̀ rẹ̀ tí ó bá gbé tí ó dọ̀ jùlọ èsù tún dọ́dọ̀ jùlọ dáadáa yàbẹ́ àrí gbogbo sọ yìí ilé ọmọ tí máa bù tó òkè ní ṣe gbogbo náà àtàwọn ọmọdé yẹn ti jẹ fún ẹgbẹ́ rẹ̀ wọ́n mọ̀ wò láàrín àwọn gbogbo ní ti ṣe gbogbo ní ti ṣe bọ́ ṣe ṣe òfin ọlọ́run lẹ́gbà nìkan òun gẹ́gẹ́ ló gbó ti gbogbo àwọn ọmọ èèyàn ó الشيطان للإنسان عدو Ṣùgbọ́n ọ̀nà àjọmọ̀ ènìyàn àdúgbò ń bí ọ̀tá tó jẹ́ gíní o tó jẹ́ orí pé ó ṣàfihàn ìjọta sí wa. Ọlọ́pàá láì jẹ́ kó yíwa mẹ́. Tó ló fi jẹ́ pé a máa sàwẹ́ fún arábọ̀lọ́nà ṣùgbẹ́ nìkan kan wá ẹgbẹ́ ó ń lọ nínú ẹgbẹ́ wa ni mẹjọra dànù nínú ẹgbẹ́ ni yóò máa gbé nǹkan gan wá tẹ́lẹ̀ oṣù sùn ti gbà mí màmá máa fi ṣé kéèyàn máa ní ẹ̀mí fúfúyẹ́ ẹ̀mí ẹ̀mí fúfúyẹ́ ẹ̀mí kéèyàn máa fi gbé nǹkan kúrò nínú ẹ̀mí kó nà dé ó náà bá ti ní gbogbo rẹ̀ wọ́n máa rí ní èèyàn yìí máa ń dànù tẹ́lẹ̀ bá bẹ̀rẹ̀ sí dànù yóò máa dànù lásán kó dẹ̀ dí tọ́lọ̀ bá bẹ̀rẹ̀ Ìwọ́n gbọ́n àjẹ́bẹ́ tí ẹni ọlọ́run bọ́ wà lọ́sí ó fẹ́ nìkan fi máa rí ní pé mo ti di ẹ̀sì dí mi lọ́wọ́ dí mi lọ́wọ́ dí mi lọ́wọ́ dí mi lọ́wọ́ mo padà àjẹ́ tí ó lọ́lọ́ ni. Ojú òun wá bí ọ̀. Ojú bí orílẹ̀. Tí ó wà ní jájọ́ rẹ̀ ọlọ́run ti mà. Fẹ́ ṣùgbọ́n ẹ̀kọ́ àwọn ọjọ́ pé ah ẹ̀sì jẹ́ tó kú lé ọjà ah ẹ̀lẹ́gbẹ́ tuntun jáde lẹ́yìn sọ pé òun lòun ọjọ́ jájú ọ̀nà kò sọ pé òun a ní òun gbé kó òun síbẹ̀ ìwọ́n tọ́ ìwọ́n bá ọlọ́run ló nìyí rẹ̀ ni wọ́n gẹ́gẹ́ ni wọ́n gbà tí ó nìyí rẹ̀ ọ̀wọ́n gẹ́gẹ́ lọ́sùn fàbá ẹ̀wọ̀n ó fi náwó rẹ̀ ọlọ́mọdé bá tó ìlú kọ̀ọ̀kan wá sí ìta àkọ́kọ́ ìlú sọ̀rọ̀ àpàdé pẹ̀lú tó ń fún wa sọ́dọ̀ àwọn ọmọdé kan bí sọ́dọ̀ mẹ́rin láyé náà tẹ̀sẹ̀ wá sí ilé Bí àwọn obìnrin ká kọ ìdí ẹ̀ka ìṣòro ìgbàlódé nígbà tí àdúgbò rẹ̀ lọ sọ̀rọ̀ nípa èsì tí gbogbo wa ń bá jà. a sì máa ń lọ lẹ́nu gbogbo àwọn tí jẹ́ àwọn apá àkọ́kọ́ wọ́n máa sọ wípé àwa mùsùlùmí lọ́gbà èsì ń bá jà àwọn ìṣẹ́yìn wọ́n ti kò bá wọn bẹ̀rẹ̀ sí lọ́gbà ìdíje táwọn ọ̀dọ́. so tí kùfẹ́ yìí bá wá bàǹkì bàǹkì ẹgbẹ́ àti lẹ́sìn ìṣẹ́ náà náà tó sì fẹ́ sí ọ̀dà tí òun náà sọ tí ó sì ń dá ilé ọ̀rọ̀ ìyẹn bàbá wọn. olùkọ́ àwọn máa ń tó bá àwọn tó ń gbẹgbẹ́ ní ti fọlọ́ ní jésù bá wà ẹ̀dá fún àwọn ìfẹ́ ní lọ́tà. gbogbo wa ni àtọ́lé ìyẹn ń bẹ̀rù fún ní àyè

ló ń bá jà tí ó sì lè fi bọ̀. Èso máa wá ìgbẹ́sẹ̀ tí ó lè máa kúrò. Wọ́n ẹni tó bá ti jẹ́ wípé ó bá ti jọ mi èèyàn yóò wà tó bá ṣe àwùjọ ìṣòro yóò ti kúrò yóò wà yóò kúrò. Bẹ́ẹ̀ náà ni omi jẹ́ lọ́dọ̀ àwọn tó yẹ ṣe mùsùlùmí tó yẹ ká bíbí mùsùlùmí. Ètò bá jókòó tì wọ́n táwọn ò lè yẹ pé ṣùgbọ́n àrà àwọn ò bí mùsùlùmí. Ṣùgbọ́n èṣùgbọ́n lọ́dọ̀ ọdún márùn-ún tọ́lá bá bẹ́ẹ̀ lò ó jẹ́ fún mùsùlùmí kò tẹ́ tẹ́ sóò sí lọ́dọ̀ rẹ̀ àti mùsùlùmí àti kéré ọ àti tètè nígbà bá kan sọ náà ní pé tàwa tá a jẹ́ mùsùlùmí a ní irin iṣẹ́ tá a fi lé kéré ọ èsù lẹ́gbà tàbá lè sọ ọlọ́run bá máa ràn wá lọ́wọ́ láti lè fi tàbá lè súnmẹ́ sí wa dáadáa ní máa jẹ́ kí tí wọ́n bá sọ pé àwọn ṣe ìjọkan tí wọ́n ń ṣe yẹn kádàgbọ́ wà ní ilé ìjọsìn rẹ̀ ó ń pè ó kọkan ó kọ dípẹ́ ọlọ́run kò yọdún sí ó lè tóbi ápò mẹ́ ilé ìjọba tó ní kò sí wọ́n ti fẹ́ kú ọ̀dọ́ ẹ̀ ara kẹ́kẹ́ kan dáhùn gbà lérò nìyẹn tòtọ́rọ̀ bá wá fẹ́ lò láti jẹ́ pé kó di mùsùlùmí yóò máa jẹ́ pé kágbára ìṣe ó ti fi ní o wọn lọ kò sí ẹjẹ́ sọ wọn lọ bá náà. lórí kíkì ìgbà ṣọlá tí kẹ́kọ̀ọ́ ní títí ìsìláàmù ti lọ ní báyìí àwọn akíkú kan ṣé wàá tẹ̀mọ̀ yìí pé kíkí ìsìláàmù náà ń tọ̀. wọ́n fẹ́ bèèrè wípé káàkiri ara ẹni ní lórí tí o àwọn ẹni pé àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ṣé àgbàlagbà ló tọ́ sí láti ṣe bẹ́ẹ̀ fọmọ títí kékeré mi àbí ọkọ mi ti fúyàwó káwọn mi títí rẹ̀ nínú ìsìláàmù. ṣé tó tó wá àfẹ́jọ́ ni wípé ìyẹn lọ sí àgbàlagbà bí a ló ní sọ àgbàlagbà náà wọ́n wà ní orí ìdòkò ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ sí wọn owó ló dáa jù nínú kéèyàn tó ń fún ọ̀sẹ̀ sálámù fún àbí àwọn apá àkókò ló dé ìyẹn nípa àwọn tó gbà pé a kọ́kọ́ ìdókò kí wọ́n bẹ̀rẹ̀ ṣùgbọ́n kò fi ṣe pé ara títí pé ìlàgbàtà títí lọ́wọ́ jẹ́ nọmba wà ní pé nínú àṣàlánà àwọn èdè ìgbà tó máa ń fa ilé nù lọ́dọ̀ àwọn ẹ̀rí tó bá mo túmọ̀ sí orí ìsìn báyìí ẹni àwọn ajé mo túmọ̀ ẹ̀dá àdá àti bí àṣà àtijọ́ ní ẹlẹ́tíìtì nítorí òṣèlú tó kò sí pẹ̀lú àwọn pẹ̀lú ọkọ̀ ibi tó ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ẹ̀tọ́ oúnjẹ kẹta tó jẹ́ ìkẹta orúmú yìí wá ìwọ́n tó kí ní ọ̀rọ̀ sí ìtẹ̀lẹ̀ wọ́n tó wọ́n. tó bá ti ní pé kò ní jẹ́ àrùsí tó bá ti ní pé kò ní jẹ́ nǹkan tí ó jẹ́ àrùsí fún wọn ṣùgbọ́n òye lè yàn wò ń gbọ́ ọmọ ìṣe dáadáa ẹ̀dígẹ́ni tó wọ́n yẹ́ bá ti yẹ̀ ti gbẹ́gbẹ́ wọ́n gbà fàánì ọjọ́ ìwé ẹ̀rọ ìgbẹ́rẹ̀ sí kẹta àwọn kẹta ní ó kọ́ sí inú àwọn ìfẹ́ ní ọgbẹ́ láti ápàdé yàn gbogbo ọlọ́wọ́ tí mo jẹ́ lọ́wọ́ tán àti àti máa lọ bí orí ẹ̀ àdáyé àhàrà ètò pé yẹn jẹ́ special kẹta ní kẹta kan ṣẹlẹ̀ tó mú dùn ló wá ẹgbẹ́ ní ti bá ìṣòkan wa ti bẹ̀ tó kílẹ̀ máa nìkan ọlọ́dọ̀ omi àtọ́pàá àti àwọn òkú wọ́n ló ní ibi ìjọba lórí kíjọ tó wọ́n. ẹlẹ́kẹ̀ẹ́jì ọlọ́run ń tẹ́ kíkí tí wọ́n ní ká sí aṣọ fún wa mẹ́sàn-án àásàlámù tí wọ́n bá náwọ́ sí wa àwọn tó jágbà àgbà àgbà sínú ọwọ́ ìgbésẹ̀ gbàgbà ní pé ìyẹ̀bọ́dọ̀ náwọ́ sí ìwọ́n bí wọ́n sàlámù ìtọ́ bọ́lágbà jù kí ni ọ àsàlámù àríkì

so sáyẹn ṣó pé ojú olójú náà náà ṣó pé àpọ́nlé náà ni ó lè kiri gidi so tọ́lá ti sára mọ̀ tán àdúrà tó bá ti ṣàdúrà fún ọ náà kò sí ìjọba tó burú bẹ̀rẹ̀ ìyá tó ṣàdúrà fún ẹni náà ara dáadáa ni náà wò rí pé tó wá ṣe bẹ́ẹ̀ wọn lọ́gbẹ́ pé ọwá ara ọba wọn ní ìgbọ̀dọ̀ sí bọ̀ọ̀tẹ́ ní àkàtọ̀ tó bẹ́ẹ̀ fún ìdáwọn ní pé kàlámà sáàmà kò sí orí ìdè náà wọ́n fi yóò fi àwọn sókè kéjọ ẹ̀kọ́ òsì nọ́mà ìjọba tí kàkà bá kọ́ọ̀sì fún kankan ṣe àsìkò ní títí ìsìláàmù ọlọ́pẹ́ fún aláàgbọ̀ ní okùn gbogbo aláàgbọ̀ ní náà. Ọjọ́ ìlú pé ó wà tẹ̀lé tẹ̀lé ìrìn ìrìn ìrìn ìrìn ìrìn ìrìn ìrìn sí ọdún ọ́fíìsì ìgbà kò ìmáàmù nìkan ló ló ti fi ìgbà tó àwọn fífò lẹ́yìn wọn ọkọ̀ ìṣèlú ṣé ó gbé èyí tó wà gbé ṣé ẹni tó sáré tó lẹ́yìn máa bẹ̀ ṣé òun ni wọn akóró ìbáwọn obìnrin ìfẹ́ ni ẹlẹ́gbẹ̀ẹ́ kò tẹ̀ fún ìgbà rárá ìmáàmù tó ti fi ìgbà àwọn tó tẹ̀ wà lẹ́yìn àwọn tó ti fi ìgbà kò ẹ̀ tó tó ń gbọ́ ìgbà wa ìbọ̀wọ́ ra ẹ̀rọ àtẹ̀lẹ́gbẹ́ rẹ̀ tí ó tẹ̀lé ẹ̀ náà kó tù lọ sí tù lọ àti tó lè tẹ̀lé lẹ́yìn ọ̀ma tẹ́lẹ̀ lè tó ọ̀dọ̀ ní ti máa ń kọ́ ní ti àti pé ó lè tì lù púpọ̀ títà nìyẹn rẹ̀ káwọn yóò máa tó tù bọ̀ dáhùn ti tó àti tó lè tẹ̀lé ká tì lù sá kó wá ìbọ̀ wá tì lù nìyẹn. náà ìlú ìná bẹ̀rẹ̀ ó kó dáàbí pé o jẹ́ dáàbí sí kíbílà wa ó dàbí pé àwọn afáwa tó máa wí pé kíbílà gangan tá a bá gbé àwọn kankan kalẹ̀ àlẹ́ sẹ́ńtà ṣùgbọ́n tá a bá ti lé kíbílà ti wà ní ìṣòro rẹ̀ ṣùgbọ́n wá ní mọ́lẹ̀ kéèkì ẹ̀sẹ̀ wọn ṣe kárí pé ọ̀nà ẹgbẹ̀ náà bí kí ni o ojú wa ojú sí tí máa mú bá ti lè pèsè kíbílà kí ọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ kí wọ́n ló jẹ́ pèsè kíbílà àwọn tó wà lẹ́yìn fún ọba àmọ́ mẹ́ta wọn bá ti jẹ́ kí síbílà mọ́tò ìrùn lẹ́yìn wọn òjú ojú bẹ́ẹ̀ dáhùn yẹn torí bẹ́ẹ̀ nǹkan tí máa mú ṣe ń bẹ̀ yẹn ó fojú hàn tí ó nìkìlẹ̀ ó fojú hàn pé orí kẹ́kọ̀ọ́ fèsì ti nà ọ̀pọ̀ tó ń fún mẹ́ta wọn bá tún fún sẹ́ni tí ló ní owó ọ̀ka fásíà owó ohun tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀ka kọ̀ọ̀kan wọn torí bẹ́ẹ̀ ọ̀mọ̀ tó kọ̀ọ̀ka fásíà ojú ojú ti náà ìjọba lọ́wọ́ aláàrùmọ́ mọ́ máa tẹ́kún nínú ọmọ àwọn ẹgbẹ́ ẹ̀rọ ìgbẹ́gbẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo orílẹ̀ àdẹ́gbẹ́ tó ìyẹn ìta àbá fi rí pé yóò bá àwọn wájẹ́ tí wọ́n bá fi àgbọ̀rọ̀ tẹ̀lé mọ́ wọn so ẹ bá fẹ́ kírun ẹ máa ń kírun ní mọ́sálásí kẹtù lè tẹ́kì síbílà ọ̀fẹ́ tẹ̀rùn wọn bí kí wọ́n kírun àwọn kan kò tó wá àti kí ni kò tó kí lọ́kọ̀ọ́ máa wá bá ní wọn á tẹ̀rùn olùgbókí mi ọ mọ́nà wá wẹ́lájọ́ wá tí òun tó kí òun tó jáde ní nǹkan méjì náà máa ṣe ọkọ̀ máa dáná ẹ̀kí ó lè máa ṣe ìrìnjú báwo ni ó ti gbé sọ́dọ̀ mọ́mù ló ti bẹ̀rẹ̀ ni àbọ́dọ̀ ẹ̀dì kan tó jẹ́ pé ọmọ mi pé ọ̀rọ̀ mọ̀ ọ̀rọ̀ sọ wọ́n lọ máa bí kí mọ̀ ọ̀nà tó nígbà tí gbogbo òbí kan jú sí kí ni màá ẹgbẹ́ bá wà lọ́gbẹ́ ẹgbàgbé mọ́sálásí ẹgbàgbé rẹ̀ ìrìnà ìwọ̀n ti mẹ́tàlú mẹ́lẹ́lájú ẹ̀rù máa ṣe wàhálà lórí tí fún gbogbo ẹ̀rùn tó wà ní oṣù kọjú sí kíbílà láti kírun wọ́n àwọ̀ wípé ah, ọ̀nà wo ìbọ̀lá gẹ́bẹ̀rẹ̀ yálà bí ìdìbò ìdìbò ìrọ̀lọ́dọ̀ mọ́mù tó gbé mọ́mù ní wàhálà ẹgbẹ́ wọn lè gan orí bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó gbé ẹ̀fẹ́ ẹni tó ló láwọn kankan tó lágbára jù mọ́mù lọ ìmọ́mù àwọn ẹ̀lẹ́yìn ọmọ ẹ̀wọ́ agbára lọ́dọ̀ wọn Ọjọ́ fún ilé ẹ̀rọ tí máa ń tẹ̀lé ẹ̀gbẹ́ tó wà láàrín wọ́n tó jọ mẹ́ ṣe lóòtí tó kẹ̀kẹ́ ọ̀gá ilé ibi ẹ̀rọ ń tíbla ẹ̀ ní ìrún ní kò jẹ́ pẹ́ ara yẹn lórí owó láàrín ló dá sí tí wọ́n tó ń jẹ́ ọdún ilé ọjọ́ pé àrùn ó jẹ́ ní àjíjì kankan ó fẹ́ ara àjíjì kankan lórí àjíjì ní àjíjì kò fí ìrùjẹ ní àkìdánù bẹ́ẹ̀rẹ̀ àwọn ọkọ̀ mọ́kí ìrùn tó náà ní kí ni ó ní ó ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ìgbọ́rọ̀ sí ìjọba tó lè ní pé pé kí ìbá lára ilé ìjọba pé kí ìbá ara ìjọba sọ fún ìjọba àwọn ìgbé ìjọba pé ẹ tó bá súnmọ́ yìí kí ìrìn lè sọ fún. Ìjọba àti àwọn ìmọ̀ àdéjẹ́ tó súnmọ́ ìrìn wọn ni kò sọ fún. Súnmọ́ yàtọ̀ sí gbé ní ni o, ẹjọ́ bá mọ̀ kọ́ mọ̀ nípa aláìyẹ orí nínú ọ̀pá ló fi sọ́ ní àjò. ìjàmá náà ẹni tó ṣe ẹ̀rọ káàkiri tó ṣe ẹ̀rọ káàkiri ọwọ́ abúlé ìyàwó ẹ̀ ní ìpínlẹ̀ náà bẹ̀rẹ̀ àkáǹtì wa tó ti ṣe ẹ̀kọ́ díẹ̀ àti ìlànà àwọn wọlé tí ìyàwó rẹ̀ nígbà tó dára ìsàlẹ̀ àti tó lẹ́bẹ̀ẹ́. wẹ́ aláàbọ̀nà ti àwọn ọba tó kájú lọ dáa pọ̀ wọ́n mọ̀ sọ fáwọn ẹ̀ pé

wípé sórí tíyànjẹ sàárì tó fi ẹran ẹlẹ́gẹ̀ tó fi jẹ sàárì ó sì gbà àjọ́lọ́ bá ní kọ́gbà pàdé ọbẹ̀ sí lọ lálẹ́ ó tún wọ ọtí ó tún wá mú ẹlẹ́sìn ó dẹ̀gbà rẹ ọlọ́run gbà rẹ̀ mọ́ wa yóò jẹ àyà kíni o ẹlẹ́gẹ̀ àtọ́tí gbogbo ìyànà òsì ìgbàlọ́jọ́ ní ẹwà ní òbìnrin gbàmọ́ ẹ̀dá lóúnjẹ ẹ̀jẹ́ yìí ṣé ìgbà jẹ́ ẹ̀dẹ̀rẹ̀ ọjọ́ ilé yípo tí ó ti kú sí ilé ọlọ́ra mú ẹgbẹ́ àtìkà ẹ̀rọ̀rí dáadáa kò ní tó mẹ́ oṣù sí irú kẹ́lúgbọ́ sí ní wọ́n lè lọ pípẹ́ tó bá dá aláàbí jẹ́ sàárì má dá aláàbí ló kílò láti tú wọ́n mọ̀ jẹ́ nǹkan tí ọ̀dà ó kí ara lọ́dọ̀ ṣùgbọ́n àwọn ó ti tẹ̀ gbogbo àwọn èèyàn lẹ́rù jẹ́ pé nìkan àmọ́ pọ̀ jẹ́ pẹ̀lú ló sọ pé ìwọ obìnrin ìdáàbò má dá lóúnjẹ fún mi ojú ọdún ọlọ́wọ́ òkúta ló sì tẹ́lẹ̀ yìí náà àwẹ̀ nìkan náà ní gbogbo ojú níbi náà náà dáàbò má dá lóúnjẹ fún mi wọ́n àti àwẹ̀ yẹn dáadáa àwẹ̀ yẹn ó parí ẹ̀rọ àyè

ẹgbẹ́ sí ẹ ló dé ìlú ní ìjọba ayé kí kí ilé oúnjẹ ní ìbòrò pé ibi bẹ́ẹ̀ tó gbé lọ yẹn ó tó fi pọ̀ jù kí wọ́n bá sọ ní pé kí kí ibi o mo ti ṣàlàyé ẹ̀ lọ́bẹ̀fẹ́ gbó máa dùn sí èsì wa ó lẹ́ni kí ni o kí kí kí o àti rẹ̀ ni kò débi ti bàdà tó ní kíkí dáwà ní kí ara síwájú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ tí wá ní lọ ìsìláàmù ti dé òṣèparí ní sáàtì máa fà náà kíkí dáwà ní ká máa lò ní ìmọ̀ àrọ̀lú kíkí ní ìyàtọ̀ sí kíkí kíkí ní ìsìláàmù mú wá ní akẹwà sáàmàtìlẹ̀ ìrọ̀lú àtàmà ní pé ìsìláàmù gẹ́gẹ́ ọjọ́ ẹ̀ka àárọ̀ nínú ìgbogbo ilé ìbámu tí ẹ̀jẹ́lẹ́sẹ̀ àdàmí ẹ̀jẹ́lẹ́sẹ̀ ṣùgbọ́n níbi tí a forí kalẹ̀ yìí ó ti ní kí ní o ti ní kọ́nẹ́ṣà pẹ̀lú títọ́lọ́ ẹ̀jẹ́lẹ́sẹ̀ gbẹ́lẹ́yìn tó lágbára tó kílẹ̀ ìjọ ìbéèrè ti pé obìnrin tó ní nǹkan tó jáde lórí ara rẹ̀ tí ò sì ti àdìgbò tó ń ṣe eh, nǹkan ní ẹni ìgbà ìdí àwọn ọmọ tó wà ní ọwọ́ àbẹ̀rẹ̀ sí dáná. lẹ́yìn ìjẹ́bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ tí ó tóbi ni ọkàjọ ọ̀rọ̀ tẹ́bi sọ́ọ́pẹ̀ jọ́rọ̀ tó kéré ni dákà ara ṣàlàyé ìlú àpàdé rẹ̀ àwọn obìnrin náà ni ó wúlò fún mi obìnrin ọ̀nà tí wọ́n tí wọ́n tí ọ̀nà mẹ́ta ni ọ̀nà alákọ̀ọ́kọ́ obìnrin fẹ́ tó kó tún ìgbà tó mọ́ ń fi ayé lọ onáwọ̀ yí padà ń gbà ní oṣù yóò tún máa fi táìmù báyìí ni oúnjẹ ó ti máa retí ẹ̀ ó ti máa gbà sí tó ń fi ayé ó lè máa gbà sí ọ́n lọ ẹ̀kan ẹlẹ́ẹ̀kejì òun ní títí ẹ̀ ó jẹ́ ẹni tó jẹ́ pé nígbà tó ṣe ó kẹ́ máa dé kí ni ọ̀rọ̀ ó máa ń wá ní táìmù oríṣiríṣi ọ̀nà ní máa ń gbà wá òbí pé nígbà báyìí ní máa ṣe lókè àgbo ní tuntun tó pẹ́ ló ti wá kò lè sí gbèdéke fún áìdọ̀ lọ́dọ̀ sí àwọn tá a àti sí àbí àwọn tá bá wá wa ní ọmọ ìgbà mọ́ mọ́ máàlìkì báwọn náà ti rí ẹ̀ náà nìyẹn ní láàrin ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún síra wọn òrìn áìdọ̀ kan sí áìdọ̀ kan nígbà táwọn àbá àgbẹ̀ wọn jẹ́ ara kò sí ìyẹn ni pé áìdọ̀ kan lónìí tó parí ẹ̀ lókòdò àlàkọ́ tó bẹ̀rẹ̀ áìdọ̀ òjòrò jùlọ ṣẹ́gbẹ́ ìyẹn ló jẹ́ pé àwọn apáṣù stọ́dì ẹ̀rọ wọn stọ́dì ẹ̀rọ àwọn apáṣù sájọ náà stọ́dì náà ni wọ́n stọ́dì ìdílé ẹ̀rọ ní ṣùgbọ́n gbàdọ́yà tí ní ẹ̀tún jẹ́ tí wọ́n tún stọ́dì ẹ̀rọ dáadáa sí wọ́n lè fún wa ní ìjà rẹ̀ ní wọn ní bí ara òjòrò nítorí ti dédé ẹgbọ́n wà láàrin ẹjọ́ kan sí ẹjọ́ kejì ara ẹ̀dọ́ wa ni wọ́n jẹ́ pé kò mọ àìdọ̀ yẹn ó mọ àìdọ̀ ní àwọn tẹ́tí máa ń dáàmà ẹ̀jẹ̀ tó máa ń dúdú so ẹgbà ti lè gbé àmà báwọn tó bá ti dé àìdọ̀rọ̀ dé ẹgbẹ́ tó bá ti lọ àìdọ̀rọ̀ ọ̀nà ẹlẹ́kẹta wá ní pé owó ọmọ ọmọ ẹlẹ́kẹta ìlú wa òdú gbèdéke kò tún wá máa pé ẹgbẹ́ yìí ọmọ kò ní ṣe yàtọ̀ láàrin bí ni ọ̀rọ̀ àwọn ẹ̀sẹ̀ alákọ̀ọ́kọ́ òsì màkẹ́lì ti máa wá ẹgbẹ́ mẹ́lẹ́ ìjọba tẹ̀lẹ̀ sí òní kàfẹ́ àìdọ̀rọ̀ yọ́ ma tó kéré ló máa gbà wọ́n ẹlẹ́ẹ̀kejì òun náà ti mọ̀ bójú máa ń rí pẹ́gbò ló bá bẹ̀rẹ̀ sí tó ní pé kò ní bójú máa ń rí ẹ̀ yọ́ ma gbà wọ́n ẹ̀ lọ ẹlẹ́ẹ̀kẹta wá nì òun ọ̀mọ kíni ọ ọ̀mọ bẹ́ẹ̀ bọ́tà ń gẹ́gẹ́ máa wà ní wọ́n ti fún ní pé kò ló ti máa ka ayọ̀ rẹ̀ yọ́ máa wá béèrè lọ́wọ́ yóò ti béèrè lọ́wọ́ àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bóyá ìdí èméjì bá sọ ló mú dé èméjì bá sọ yóò ti kẹ́ nìkan lẹ́lẹ̀ so yóò gbàgbé lọ́wọ́ nọ́mbà tí ó lè lẹ́ta rẹ̀ fi tó so ìdí èméjì bá sọ ní ó mú dáwà ní àjọpẹ̀ ìlú wọn ti di àìdọ̀ ọ̀dọ́ ní ọjọ́ ìwọ́ wà láàrin between five to seven days so bá dá béèrè èyí nọ́mbà tó wá mójú rẹ̀ five days yẹn ó wà pí five days yẹn ó ti wá mọ ọmọ ọjọ́ yẹn pé ìwọ́n máa àwọn ọjọ́ àìdọ̀ ọ̀hún ọjọ́ lọ́wọ́ ní kárí kí ọjọ́ àìsàn lẹ́gbẹ́jọ́ mi máa bọ́ sí kí ìfẹ́jọ́ lọ́kà mọ̀ tó gbà wọ̀ tó fi ẹ̀rọ ní ìsinmi ọ̀nà